mo fi nà mí ẹjọ ẹ má jẹ kí wọn nà mí pa mo máa nà mí ẹ kúrò lẹ ọmọ tó sá wọnú ṣọ́ọ̀bù ń sìn dà ọmọ kankan wọ bí. fàkùn tó fa ká máa dẹ́mi ara ẹni lé gbogbo báyìí ayé máa le o. Ah. wọ́n jẹ́ láwọn máa débi láìpẹ́ àmọ́ gbogbo ẹni tí ọ̀rọ̀ ẹ ṣojú ẹ̀ mo fẹ́ kẹ́ wàá rà kọ́lé mọ̀ pé léṣe wa yìí kò mọ̀ ọ́n nípa kó tó pọ̀ gbẹ́ni yìí. ṣètú mi o ẹyọ ọṣọjú ẹṣọjú mi o ah. Ah. Ọlọ́run ọṣọjú eh, yìí kẹ. ṣe kó ṣàṣojú tiẹ̀. ẹ̀wọ̀n oṣù mẹ́wàá. oṣù mẹ́wàá kò bá ṣáà lè ṣe kó jẹ́ ọmọ ṣe yìnbọn. èmi ni mà nǹkan tó ṣẹlẹ̀ ní pé. mi ò bèrè kankan lọ́wọ́ ẹ̀ àbí ṣó mọ̀ ń papọ̀ ẹ̀. mọ̀ pẹ́ gẹ̀ mi mọ̀ papọ̀ ẹ̀ mi ti ẹ̀ sí nílé àdúkẹ́ ló dá lóhùn ojú èdè ló ti ṣẹlẹ̀ ó yẹ kó lè sọ bẹ́tà sí nípa ńgọ́ báwo ló ṣe ṣẹlẹ̀. mi mọ̀ nǹkan ń pa ẹ o mi mọ̀ nǹkan kan. ẹ ẹ farabalẹ̀ kí ló ṣe tó ń gbọ̀n ṣó lẹ́bọ lẹ́rù ni. rárá o ẹ wo níwájú ọlọ́run àtẹ̀yàn èmi gangan mo dá ọ nù ó tẹ̀tẹ̀ ló wá látòkè pé ẹgbẹ́ gba chẹ́ńjì yìí o pé gbọ́ fún nìyẹn. sir. easy guys uh, this boy here is our prime suspect who that he confessed to committing the crime but only one wrong so. Ah! ẹ tí mo rí ẹ ojú tí mo rí ẹ ojú yìí. ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ẹ máa gba change. ó fún ẹ ẹ Yeah, so take him. Ah! Oh! Yeah! Yeah! That báwo ló ṣe mọ̀ pé criminal yìí Hmm. Um, detective tí orí ẹ̀ bá ti gbóbi iṣu nìkan ló máa rí ọ̀gá tí kò ní dáná. You see, uh, as a good detective nínú àwọn nǹkan tó pọ̀ tó rọ̀ mọ́ tí detective gbọ́dọ̀ two things that are very important. Reasoning and psychology. Jẹ́ kí n fẹ́ àti explain further. Lánàá yìí.

ọ̀ṣà ni fẹ́ ṣáájú mi lọ bó ṣe kéré mọ́ bó ṣe tẹ̀lé mi títí ju ìwà wọn. ká ní pé ọmọ yẹn jẹ́ ọmọ tó compose ara ẹ̀ lánàá yẹn tí kò make attempt àti sáré mo lè má fura sí lójú ẹsẹ̀ but at the cost of our investigation a máa padà rí pé ọ̀daràn náà ṣe it's just as simple as that. Thank you. Come on. I'll make it time like this. It's a teamwork. Yeah, shit. Yes. Ẹ fún mi gan ṣàwọ̀ Ṣé ọ̀rẹ́ yóò mọ̀ pé wọ́n ti ń dàgbà ni? Ẹ́ ta ló dàgbà? Dá padà. Ah, ah. See me now. sí mi doing ó ṣé mi jọ ní dàgbà báyìí gúrí ọlá lórúkọ mi kó dẹ̀ sí wáyé sọ fún mi kó jẹ́ kí n bí ẹ̀kọ́ yóò la eégún farayó la eégún fúnra mọ́ra. ó fún yóò bá tó máa di ọmọ la ló máa rọ̀ mọ́ mi lọ́rùn tipẹ́tipẹ́ kọ́lá má she ṣí ọlá rẹ̀. ẹ ṣáà rọra Mr. Goriola because èmi ò rí sí igi ọlá tẹ̀ lójoojúmọ́ bù kiri gbòòrò ṣe rí ọlá tó wà lára èmi farayọlá ọlá ọlọ́run mi o. ojú ń ló bẹ̀rẹ̀ tẹ̀yìn mi tẹ bá nìyí ni ẹ pè mí nínú ọ̀bọ̀. ọmọ yìí ká ẹ pẹ̀lú gbogbo àbúrò ẹlẹ́lọ rẹ̀ rẹ̀ ó ká ẹ kọ́ mọ́ farayọlá o mo ń nà wá o. farayọlá kí ló dé náà kọ́ ọ̀dà wọ̀ tẹ̀lẹ̀ mú yẹ̀ mi. má má dáhùn ẹ ló ń jàre ṣebí èyí ìgòrí ọláyẹn ló fẹ́ẹ́ fẹ́yàwó bọ̀ èmi ti jẹ́ kó yẹ pé àtàrí àjànàkú lèmi farayọlá ó ṣẹlú ọmọ díẹ̀. fọ́ra ẹ gbà mí láwọn tó tó tán yẹn ló sọ pé àtàrí àjànàkú ni kò ń ṣẹlú ọmọdé tiwọn. ẹ kí ló dé tí nǹkan máa ń yẹ lójú báyìí ṣé àwọn tó jẹ́ pé owó oṣù náà máa ń gbà yẹn tí kò tí ì yọ wọn lọ́mọ á fẹ́ mi wọ́n ní kí nǹkan tó wù ní kó yọjú èyí tó dáa ń jáde jọ tó bá dáa jù bẹ́ẹ̀ lọ tí kò bá wù wọ́n kọ́ anyways èmi ò ní interest. <laughs> kí ni wù ni kí ni dà ẹ jọ ẹ já mi sí ẹ má sọ mí sínú òkùnkùn. kí n tù kí la bá tì í ìmọ̀ nǹkan tó kan tiẹ̀ gbogbo nǹkan ló máa ń fẹ́ gbé ẹnu ẹ̀ sí báyìí ọlọ́mọ jẹ́ kó gbẹ́nu sí ìtọ́ máa ẹlẹ́sẹ̀ lẹ̀. jọ mi ò gbé sára mi kọjá mọ́ṣáláṣí mi ò bẹ́ẹ̀ sọ̀rọ̀ ṣé mo fẹ́ nu ọ̀rọ̀ sí ẹni kí ló kọ ẹ̀ bẹ́ẹ̀ ẹ dúró náà ṣé ayé àkọ́kọ́ tí ẹ̀yin méjèèjì jọ wá ṣé orogún ni yín ni tó fi jẹ́ wípé ẹ̀ kí n fẹ́ rí ní ara yín látàn. bá mi bí o hmm? bá mi bí bóyá ìran mi dẹ̀ ti bá ìran ìṣòro gún láyé ìgbà yẹn kí ló ṣẹlẹ̀ gangan ìwọ fi wọn sílẹ̀ èmi kò gbàdúrà kẹ́ ẹ̀ change torí tẹ́ bá change ikú òní lè fìkan sílẹ̀ lọ ń bíbà. máa gbọ́rọ̀ fẹ́ gbọ́ ó máa fi mílẹ̀ lọ bí báyìí. ta ló máa fi ẹ lọ. ó máa fi mílẹ̀ lọ bí. ó sì mú jàre ìwé ó sì mọ̀ ẹ̀ tó máa lọ fún ìwọ gbogbo ló máa lọ fún mi lọ́nà lálẹ́ ó máa lọ fún mi ni ẹ máa wọ erin erin kan bíbélì kan sọ sómi ẹ̀rọ ó ti tó ó ti tó tó tó kí ni wọ́n máa sọ̀rọ̀ àkáǹtì ranù ẹ kàn tó rẹ̀ máa dà. Now, náà ah mo ní mi ń mood maybe kò wá máa lọ sílé ẹ. bó ló fẹ́ by this time of the day. I don't know because ìwọ kì í fẹ́ràn ti tèèyàn mọ́ tiẹ̀ mo sọ fún ẹ pé mi ò sí ní mood tí mo bá wà ní mood ó mọ̀ pé mo máa bẹ́ẹ̀ ṣeré tó máa rìn fún mi ò sí ní mood and that is the reason why tí mo ṣe disagree gba tó suggest pé ká máa gbé papọ̀. Ah. all right don't worry it's fine Only some sùn padà ní I'll be okay ṣẹgbọn dẹ sùn padà ó bí fine ṣé ti sùn. Alright, baby, you're done. Darling, oh, darling. Baby. I just want to say good night. Okay, sleep tight, sugar.

mo understand. má bínú wọn bínú sí mi àbí torí pé mo dínà nínú scam lálẹ́ àná. mo ní láti fi yẹn bínú náà because kò kí n ṣe búrẹ́dì àtẹ̀wà kò dẹ̀ kí n ṣẹ̀wà gan you understand kò kí n ṣoúnjẹ kò n ṣoúnjẹ so mi bínú jẹ́ ká I don't wanna talk about it please. òun bínú reaction ti show pé òun bínú sí mi eh baby please I will make it up to you. ṣé tí mo bá ti ti ibi iṣẹ́ bọ̀ kí n máa gbọ́dọ̀ ẹ̀ bọ̀ àbó máa gbé mi ní bàlálẹ́. I'll, I'll think about it then I'll, I'll talk to you on phone. Why now? Má fún mi latitude now. Mo ti pẹ́ already. Mo fún latitude. I just said I'll call you on phone. My job, kó mọ̀ tí n bá All right baby, I'm late already. See you later. Take care of yourself. Bye. Kò tẹ̀ lẹ́yìn ọkàn rárá. Ó ti láwọn jù ẹ máa fi nǹkan tó wà lára yín ẹ máa máa fi ṣàwọn sí ẹni tí ẹ fẹ́ fẹ́ kàn tó yẹ pé tẹ bá kú tán ìwòwò lọ́ máa wẹ̀yìn àwọn èèyàn tí ò dẹ̀ dá rárá lọ́ máa wẹ̀yìn wọ́n máa fọ gbogbo eré àyẹ̀tọ́ máa náwọn fọ dọ̀tí. àtàrà mo ti dúró ẹ̀yìn náà kò sọ pé kí n jókòó kí n jókòó ní òun bọ̀ mí rí látàárọ̀ náà. ẹ no problem mo mo máa lọ sí complain má wọrí ẹ. Eh. Ah, madam ah, ẹ má bínú ẹ má bínú torí ẹ. má bínú bíi ti báwo látàárọ̀ ẹ̀kọ́ pariwo ẹ mò ń bọ̀ mò ń bọ̀ mò ń bọ̀ kí ló ṣẹlẹ̀ gangan. má bínú ẹ take it easy traffic ni torí Ọlọ́run mo mọ̀ pé mo ti lé ìtẹ́jọ́ torí Ọlọ́run ẹjọ́ ẹ má bínú torí Ọlọ́run ẹjọ́ ẹ jẹ́ ká máa lọ nù. traffic. yes má bínú. ah aspirella. rough ẹ káàárọ̀. báwo ni àlàáfíà ni ṣọ́gò ti dè ṣá. Ah, ọ̀gá ti dé. bọ́ọ̀kù sí mọ́tò wọn tàn náà. madam ló wá já wọn. okay ibo ni wọ́n lọ báyìí. ọ̀gá ló rán mi iṣẹ́. wọ́n ní màá lọ tó bá kó wọ́n bá mi lọ́fíìsì má dàmú ẹjọ́ má bínú torí ẹ̀ ẹ má bínú torí ẹ̀ náà. next time ọbẹ̀ máa fẹ́ kọ́sítọ́mà náà. in fact mo really appreciate gbogbo effort ẹ lọ́fíìsì wa tó dẹ̀rí wípé o persuade client ẹ títí tó fi ra property táwa fúnra wa ti ń wò láti bíi six months ago ah nǹkan tó ṣe yẹn jọ mí lójú gidi gan-an iṣẹ́ mi ni mo ṣe sá and èmi náà appreciate pé ẹ appreciate ẹ thank you sir. mo wí pay our àgbàbọ money, ní yìnyínyìnyín Can you mìíràn me tó bá sí pábà làwọn òbí ẹ máa ń gbé nígbà tí wọlé ń gbìyànjú bẹ́ẹ̀ tó to tó ṣe ó di dandan káwa náà gbórí yìí fún ẹ mo wá ń fàsìkò promise ẹ pé màá fẹ́ kó mójú tó ṣe wàá rí wípé at the end of the day èmi fúnra mi agbóríyìn báyìí fún ẹ màá ṣe nǹkan tó máa jẹ lójú. okay sir thank you sir thank you very much. you're welcome you can go back to your office. Alright, sir thank you. you're welcome. Fọláyín Fọláyín ṣorí tí ò bá ṣọ́ ara ẹ̀ kó o jókòó sí ibi tó yẹ kó o jókòó sí wàá fi iṣẹ́ ìwà fi pin ìtàn. Hmm? bẹ́ẹ̀ ẹ́ ó dé náà fi ojú ọ̀nà wọ̀ kù kí ẹ̀rọ náà bàbá ẹ láṣọ wá ń bá a lẹ́yìn ìyá èmi náà tọkùnrin bá fàkànrin tóbìnrin tàkànrin káwá mú ẹni tó máa lómi lẹ́yìn ètò ìdúrà wọn lọ. in fact mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé ẹ̀yin méjèèjì ẹ̀ nílà káyọ̀ tó ń sọ fọ́fọ́ yín lẹ́nu gbogbo jáde lẹ́tẹ̀ ṣe tó bá yẹ máa lọ gbaṣẹ́ lọ́wọ́ ní àbókùn ìdílé kan ló ń jà ní òru. sori ìwọ má dá sí o má dá sí rárá ni tó bá ní bá mi nídìí iṣẹ́ yìí kí ló wá ní gbogbo mi gàrà sóó níbi tó lè fi sílẹ̀ fún mi mo ní kó sún tẹ́lẹ̀ tó bá wá rẹ́dí láti sún kó jókòó sí tàgbà máa fà ìjàpọ̀ tọ́lá ìwọ fẹ́ pa ẹ̀já mọ́ o fẹ́ pa ẹ̀já mọ́ ọ̀dọ̀ ọ̀gá ṣe o tó bá wọn ẹgbẹ́ ra ẹ̀ ẹgbẹ́ ra ẹ̀ ṣe òkèké wa lára ẹ̀ mọ́lẹ̀ kó má pẹ̀lẹ́ ẹ̀ ẹ̀ ẹ̀ ṣé mi kò kọ́ṣì ṣé mi kò kọ́ṣì múra sí ọmọ abẹ́tẹ́ ṣe wá ọmọ abẹ́tẹ́. ẹ jẹ́ lọ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́. ẹ̀yin náà jẹ́ ẹ̀yin náà ẹ̀ ní ṣẹ̀ṣẹ̀ àgbẹ̀. Thank you, Sheriff. Abisha. Anyway, ẹ jókòó. Bọ́lájí. Yes, sir. Ìwọ ni wọ́n rí kí pé òkú iṣẹ́ takuntakun. Thank you, sir. Àtòrí pé tí wò ó bá put prayer lórí ọ̀rọ̀ clientele, kò ní sanwó tó sọ fún wa láàárọ̀ yìí. O ti credit account wa. Wow. Ah. In fact, inú mi dùn inú mi dùn débi wípé <laughs> ṣe ló dàbẹ pé mi ò tajà rí láti gbà láti délé iṣẹ́ congrats sir. Ah, ìwọ náà ni màá tún sọ fún kó bá mi tẹpá mọ́ṣẹ́ dáadáa sọdà gbogbo àwọn properties tó kù náà á tó lè lọ. <coughs> ẹ pẹ̀lẹ́ ṣe ń já. and you. Ọ̀rẹ́lá. you need to step up on your game because me or mọ àǹfààní kó sọ fún mi kó lọ sí school láti lọ read marketing kò yọ yẹ kò Should mi retain your ṣòdẹ̀rí téèyàn bá fẹ́ jẹ́ ọ̀ṣàkà kò jẹ́ ọ̀ṣàkà téèyàn bá fẹ́ jẹ́ òṣòko kò jẹ́ òṣòko èwo shaka ṣàkàlà ṣòkòlò farayọlá ó wà lẹ́yà òòyà ó wà lọ́fà òòfà ó fọná tó tún gbàgbé sùn sílẹ̀ now tell me kí láǹfààní wípé ìwọ ń jáde ìwọ náà lọ meet àwọn client lórí ọ̀rọ̀ property ta ní láti tà for like two months or three months ló ti wà lórí property wa tó wà ní GRA ó rí nǹkan kan fàyọ tó bá dẹ̀ ń lọ wá gbowó mọ́tò lọ wàá tún yọ owó mọ́tò bọ̀ every day ìyẹn gan lásán tá a bá papọ̀ ṣé kò san sálárì ẹ láàrin oṣù kan ni sọ fún mi àfi kí n máa rí ẹnu compound ìwọ yìí ni selfie wa ìwọ yìí ni video call ìwọ kan náà ni kọ́ ní gbogbo gbà. within a week ó ti tajà fún wa tó bá lè yá on the fifteen let mama disturb me ọ̀gá i want to borrow money i want to borrow money I want to borrow money báwo ni ilé iṣẹ́ ṣe fẹ́ gbòòrò kí làwọn náà ṣe fẹ́ rí sálárì yìí san tó bá rí ẹ tó ń wọ́n sọ wá lọ́mọ gidi yẹn wọ́n á ní wà gidi ló wà nínú ẹ̀ tèmi ni wọ́n sọ fún ẹ. sorry sir. sorry pẹ̀lẹ́ dáa. thank you sir. thank you my darling thank you. congratulations. thank you. fún mi. fẹ́ yẹn Bọ́lájí ìwọ onímọ̀ kún bọ̀ yẹn náà nígbà lọ́wọ́ ẹ̀ láàbọ̀. wàhálà màá ló kóra ẹ sí. torí pé ilé yìí ò ṣe kó mí ìpè ní omi ṣe òṣó mi ò mọ problem tó fi ra ẹsẹ kí ló dé. ẹ̀rọ ẹ̀yìn méjèèjì tó ń bẹ̀ ó ṣe pé ẹ̀yìn fàfẹ́ra ìjọba bí wọ́n mú sáà Bọ́lájí ọ̀fáà ní ọ̀rẹ́ kò mọ̀ lọ́kùnrin pé kò ṣe pé bí abọ́lájí across capital side but nǹkan tó wà important pé owó ọ̀kan pè owó dẹ̀ ti wọlé ìdúnnú ló wà ní. àmì sọ fún so kò wáyé kó di tiẹ̀ wọ́n á fi àsìkò ibẹ̀ ní ẹjọ́ tó lọ́lẹ̀ náà ó kẹ́ ẹ má bínú. mi ò bínú mo kọ ní láti san wá ìgbì náà nìkan sódò mi mi ò bínú ti tán mi. ok rárá mo fẹ́ kó mi bí ọ̀daràn ṣé yẹn ti dá mi. èmi náà kàn ṣe ń gbé síbà tí gbogbo wa máa lè wà ó kì í má bínú ṣùgbọ́n iṣẹ́ rẹ̀ máa and um, owó tó dà fún mi as commission nílé fifty k ló máa ń lò àti which àwọn ẹ lè pín so tí mi bá dé níṣẹ́ máa ń owó yẹn lẹ́yìn kí lè dà ṣe lè pín ṣáwa la máa ń ṣe kó pẹ́ dé ní. àjọ̀wọ́ ń dára ọ̀rẹ́ tí wàá dé báyìí ẹ ká pín orí òjò orí òjò mi kọ ẹ sì bí ẹsẹ̀ mi. how do you know what is fine kò dé sí orin sásìkò tó dáa ni báwo la ṣe máa kó yẹn bọ́lájì tó ń pọ̀ lọ fún wọn mú fìdí sí mi àfikún ilé time àwọn méjèèjì náà fara la adẹ́kùn twenty five thousand ó ná ìsúnmọ́ ọmọ kẹrin wa ṣé o láì kẹrin tó bá tó ní fún mọ́tẹ̀ mi. Jaiye olóyè o. ẹ orúkọ mi Jaiye Ọlá. Ah! àmọ́ Èdùmàrè mò ń bẹ̀ ọ́ fún mi lóye tèmi ó fi láì já. Abọ́lájí ọmọ mi wọn lè ṣe kó má bínú ẹ ayé ló máa ń fi tọ́ dúdú sínú tó máa ń tó funfun jáde iṣẹ́ ayé lórí yẹn àfikọ́ bá òkè kó gbà wá lọ́wọ́ wọn sórí ọ̀pẹ òyìnbó tó ń wò yìí ṣòwò fi dídùn ṣẹ̀wà ẹ̀gún ara ẹ̀ ó lé lórí wò àbóòmù ni ayé tá à ń wí wọn ṣe sá fún bẹ́ẹ̀ láyé ò ṣe súnmọ́ àmọ́ tàbá wa ní ká dijú kẹ́ni burúkú kọjá àní mọ̀ bàtẹ́ni rere náà máa lọ iṣẹ́ ayé nìyẹn. ẹ gbọ́dọ̀ mi understand. But mo máa ń rọra pẹ̀lú àwọn in fact everything tọ́gà about for me. mo make sure pé èmi àti one àjọ just é still farayọ́lá yìí ni Tiba bá rìn tí bí mi ò mọ̀ rìn tí bá gba bí mi ò mọ̀ gbogbo ọkọ tí bá ni kò kí ń da lójú ẹ̀ eh. ó ní mí lára. ẹ máa rò bẹ́ẹ̀ o máa rò bẹ́ẹ̀ o ọ̀rọ̀ ayé lórí ni ó tiẹ̀ dúpẹ́ pé òun sọ tinú tiẹ̀ jáde ọ̀pọ̀ wọn wà níbẹ̀ tí wọn ò sọ tí wọn tó mọ́rọ́ inú wọn àwọn afitọ́ sínú pẹ̀tì ẹ̀rín ni gbogbo ọmọ aráyé tó wò ni ah, àbí kò yẹ. dájú tí èmi àwọn dókítà máa rọra pẹ̀lú wọn ṣùgbọ́n mi sọ so kí lè máa jẹ lálẹ́ ìgbà. Ah. Ah. anything the princess mi bá ti ṣe fún mi wa make sure pé ó náà reach dáadáa lálẹ́ and eh, mo fẹ́ kó rántí bí mọ́mí ẹ ṣe máa ń se oúnjẹ fún mi nígbà tó wà lálẹ́ ṣùgbọ́n ó máa náà ríjì gan. dáàdì hmm? ha so gbogbo yìí ti máa ń ṣe fún yín látọjọ́ ẹ kò kì í náà ríjì. ó máa náà ríjì ó máa ń wọ̀ pé. kò kì í ní tẹ̀sí ju mọ́mí. Hmm, ó ń tra ìṣá pẹ̀lú tó bá wọn ta ẹja kò ní máa hùwà ìdá sámọ́là kejì òye ló sọnù lọ́wọ́ ìmọ̀ ni mo kò ní. ó nìyẹn tó bá yà ẹ́ láàfin irú ẹ máa pariwo ara ẹ̀yìn náà ó wẹ̀ nílé ẹ̀kan tó gbogbo ẹ̀ náà ṣe ń gbá tí wọ́n ló kọ bàbá ẹ̀. Tọ́lá tọ́lá. Ìjì ìjì. Àná ọ̀sẹ̀ gẹ́gẹ́ mú sí. Àgbáyé. Ó ga àná ọ̀sẹ̀ ìmọ̀nà báyìí. Báyìí báyìí. Tọ́lá ni so i ma ti eleven yàrá oṣù wa kọ́kọ́ ìyá o ẹtì ẹ ẹtì wa ẹtì wa ẹ bá wọn mú ní báyìí báyìí. ẹ wà ókè. richie richie in fact mo really enjoy ilé ìpè mi wípé ọjọ́ yìí kò tún máa wáyé. ó máa wáyé ọ̀rọ̀ yìí dàbí ọ̀rọ̀ yìí tí ó mọ̀ máa tó kọ́ bá sí bẹ́ẹ̀ ṣe wà yìí ẹsẹ̀ bẹ̀rẹ̀ fàájì pẹ̀lú ah, máa fi fàájì ṣèlè máa fi fàájì báyé jẹ ẹni láti bọ̀ kékeré nìyẹn bíbá ẹ máa mú yóò dáadáa ah. ẹ mọ ọkọ tó ṣẹlẹ̀ pé owó wà lọ́wọ́ mi owó burú wà lọ́wọ́ mi oúnjẹ ọ̀rọ̀ tí mo rí wípé mi ò mọ bí mo ṣe máa ọ̀rẹ́ mi ò sọ fún <laughs> ọ ah, sọ fún àwọn òbí ọ̀rọ̀ àwọn àmì fún pẹpẹtẹ ṣé àwọn òun ṣẹ́fọ́ ni wọn sọ pé boyfriend abánináwó làwọn àbọ̀ anyway owó ta máa ń bá wà lẹ́sọ̀. ẹ tó fi kú. ẹ kó ẹ kó mo jáde ẹ tọ́lá ní tọ́lá ní tọ́lá oníṣẹ́ ìlú Bọ́lájí mò ń ké tó tó o tó bá ń kọ scarlet assignment àwọn èèyàn tó ń bá ṣe oníṣẹ́ ó lè ṣe tèmi gba o tó bá wà níṣẹ́ yẹn wàá fọlọ́ jà rẹ̀ kí ló dé. Bọ́lájí john tó lè máa sọ̀rọ̀. kí máa sọ̀rọ̀ no jẹ́ kí n fún méjì yìí lẹ́sìn kílẹ̀ tó sọ̀rọ̀ mi bẹ́sà ọ̀jẹ̀ ní ẹ̀ṣá have you forgotten that all properties put up for sales belongs to this company ṣé ti gbàgbé ni ẹ̀ tí wọ́n dẹ̀ kò kọ́ ní eh, clients ló máa ń lọ expect tó máa wọlé tó fẹ́ so you don't know gbà mí síṣẹ́ and the property ain't yours àbí for what so o ò lè máa pàṣẹ fún any bẹ́ẹ̀ ni like the property belongs to your father are you mad or something. you are sick in the head ṣé mi ló bá rí ó ọ̀rẹ́ ti yé mi mo tẹ̀ sọ́kọ́ fún ẹ ó feel like mò ń sọ fún ẹ òun fi labalábá òun pay gbogbo important òun fi mọ̀ pé end of this complaint wọ́n sọ pé wọ́n to mọṣẹ́ ṣe ó wà ní ṣọ́ra màá kí kòkòrò kò jẹsẹ̀ lọ́fíìsì màá jẹ́ kí wọ́n kó fi ẹran ara ẹ̀ tí wọ́n lọ fi ṣe breakfast. wàá pátá ni ìwọ ni wọ́n bí ẹrẹ náà bí ẹrẹ jáde o jáde o jáde o kò tètè mú kò It was because I'm good at what I'm doing. Nítorí náà ṣe fún mi lórí yìí. So you can just you can kill yourself. Like I don't care. Ó lè lọ́pàá ẹ̀dá. Fọmọ ọkọ tí màá ṣe fún mi. Ọmọ àwọn àìsàn. Fún ọbí ẹ̀dá. Ìlọ́dà tó dé mi. Àtàwọn wèrè tó ọmọ ìjọba tó ń dá lọ. Àwọn ọba bẹ́ẹ̀ sún ẹkún lọ́fíìsì. Ọlá ti tọ́ ẹ máa ṣọ́ ìṣiṣẹ́ mi Èdùmàrè mo bẹ̀bẹ̀ o máa ṣọ́ ìrìn mi torí pé inú níbí ni kò mọ ta ìmọ̀ wa. kí ló ń dá sí ọ̀rẹ́ sọ torí pé inú níbí ni. èmi ò láìka ọmọ yẹn rárá ọmọ Bọ́lájí mi ò láìkẹ́ àtọ́ nọmba one ó ní ìgbéraga nọmba two ó máa ń dá sí nǹkan tí ó bá kàn yes. now ah, i understand. understand what. wọ́n ní tí àbágbàgbé ọ̀rọ̀ àná akínrẹ́ ni I ṣé torí bọ́lájí ti ní òwú àtẹni tí mo lè fẹ́ ló ṣe wá kórìíra ẹ̀tọ́ tó yẹn. èmi àmà tí ẹ wá rí yẹn rò but normally tó bá pẹ́ kò ń sọ̀rọ̀ ló bá mi dánrù nǹkan tó bá mi dánwò yẹn ni tó bá pẹ́ lómi ló ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn fún mi màá ti jẹ́ kó mọ̀ pé egun tó ṣerú ẹ̀ lọ́jọ́ kìíní àná ó dèèyàn ni mẹ́ ah, ah. yes. ṣé tábàjọ́ bíi ti kàkó o ìwọ ò mọ̀ pé ẹni tó fẹ́ kóyún ṣẹ́ kò lè gbàdúrà kọ́mọ yè yes ẹni tó bá dẹ̀ fún ni láyà kẹ̀dẹ̀rẹ̀ kò fẹ́ káká ni tá a bá rí ẹni tó wá fẹ́ gba aya yẹn lọ́wọ́ èèyàn sọmọkúrú ẹni bẹ́ẹ̀ fẹ́ pààyàn ni sokó tó gbé ọ̀bọ mi wọ̀gbẹ́ èmi gan á sáré gbé ọ̀bọ tiẹ̀ wọ̀gbẹ́ yes because ẹni tó yára lògùn gbé. it's okay no eléyìí ń sọ̀rọ̀ pé it's okay you know way of life ni you understand ẹni tó bá yára lògùn gbé tó bá notice pé ẹnìkan wà ó ń ṣe ẹ́ láìda tètè ṣe láìda ìnáwó tó bá dúró síbi kan tó notice pé ẹnìkan lúgọ ó fẹ́ pa ẹ́ má kó padà wá báyìí pé sorry ni tètè pa. and that is okay dayo it's okay. it's not okay o tó bá fẹ́ kí n ṣe máa sọ̀rọ̀ ló máa máa sọ lọ. o ti tún máa sọ̀rọ̀. ẹ ẹ mọ̀ pé tọrọ bá ti di gbogbo orúkọ bẹ́ẹ̀ mi i don't joke at all. má bínú mo wà fọ́ tí. wọ́n sọ gbọ́n débi pé understand tó bá rí èèyàn tó fẹ́ pa ẹ́ tó bá tilẹ̀ ráyè dọ́jú wọn náà pa straight ni kẹ́ni ẹ má wá sọ fún mi pé mistake ni ẹ tó fẹ́ pa ẹ tó bá padà wá sọ fún mi pé mistake ni tí wò bá tètè pa ó máa padà wá pa ẹ o o understand kò sùn sí kí ẹ̀ ń wá dáadáa ni kó wá fẹ́ ṣàì kó wá lajú kó wá lóun bẹ̀ ṣeré ni. it's okay. agbára òjò ni wọ́n ò pé àfẹ́ lójú wọn tún fata sẹ́nu. I'm really surprised at what I did. Ṣorí yẹn sọ lọ́kọ̀ fún ẹ. Mo sọ fún ẹ, mo ní ìlà ọ̀fẹ́ kò gbọ́rọ̀ dénú. Inú mi bí mi ò ka ìmọ̀ wá wù. Bẹ́ẹ̀ lọ́mọ aráyé kan kì í fẹ́ pé ìmọ̀ rẹ̀ ò ká sọ ìgbọ́dú kan máa mọ wọn ara ẹ̀ láàrin wọn ojú bẹ́ẹ̀ lọ. Hmm? Hmm. èmi rẹ̀ bí àmọ́ máa kọ̀ǹtínú iṣẹ́ ní ọ́fíìsì mi ìgbà ah, gbogbo wọn kò sẹ́ni tó láì pín nínú wọn mo ò lè kọ̀ǹtínú iṣẹ́ bẹ́ẹ̀. àìsí torí pé wọn ò láàgẹ̀ níbi iṣẹ́ wàá wá fi ṣẹ́lẹ̀ láì ṣe kó o ti ríṣẹ́ mi ibo ni wọ́n ti gbọ́rọ̀ ẹ̀rí àbí o lè torí pé ẹnìkan mu omi ó wá sápa lórí ó gbàbẹ̀ kú kí wọ́n wá lónìí mu mi mọ́ tó fi máa fayé lẹ̀ kò pọ́sibò ìwọ ló ń láti mọ̀ wọn ara ẹ láàrin gbogbo wọn ilé ayé nìyẹn mò ń sọ fún ẹ no no no no no no no no no no sórí mọ̀ wọn ara ẹ wọ́n ní awọ̀ ló ẹ mi bẹ̀rẹ̀ yín dọ́tọ̀ mo ní láti lọ rẹ̀ wọ́n ó rẹ̀ mí látànà so tí bá máa kúrò ní ọ́fíìsì mi náà máa pọ̀ lọ́sọ̀gbọ̀n mi. okay I will do that for you. ṣé wàá wá lè ṣe oúnjẹ alẹ́ báyìí. of course that máa dáná fún yín kò rẹ̀ mí kí n má lè dáná fún dáàdì mi náà. kò sí náà ara tèmi dẹ̀ máa ń sọ fún ẹni yẹn mo ní kó aláwọ̀ mi kí n wá ọmọ kékeré kan kí n fẹ́ sílé yìí ṣé o mọ̀ pé tí n bá rí ọmọ kékeré fẹ́ mọ̀mọ́ tó ń bẹ̀ lẹ́rù but máa fojúlẹ̀ máa wá ọmọ tó dáa tí bá ń fẹ́ bó ṣe ń tọ́jú èmi ló máa tọ́jú ọmọ mi ó rántí pé mo lè ẹ sọ̀rọ̀ ọ̀rẹ́ ẹ Farayọlá she would have been the best choice for you. Daddy, I said no. No. Ah ah ìlànà. rọ̀fì rọ̀fì báwo ni. dáadáa ni ẹ kú ọjọ́ mẹ́ta ẹ kú àìrí ni àìbéèrè ẹ̀ ṣé bá a ṣe ṣojú rẹ̀ tá a fi jobi lọ́jọ́ ẹ̀dẹ̀. ọjọ́ ẹ̀dẹ̀ hmm. ìwọ pẹ̀lú àwọn òwe ẹ̀ wo ń bolódà. Ah ibo ni akólẹ̀ mi fẹ́ lọ bí ò ṣe lè lè mo fẹ́ lọ bá àǹtí Bọ́lájí oúnjẹ ara wọn ò yá wọ́n dẹ̀ ní láti lọ́gùn wọn ò dẹ̀ tí fún oúnjẹ sínú so mo ní láti bá wọn lọ. ok ìyẹn náà dà ṣé farayọlá mi ṣàwà lọ́fíìsì. ó wà. farayọlá yẹn ló kàn mí sórí ìyẹn tó ń san yẹn farayé nǹkan mi. Ah! ẹ wò ó pé dídákẹ́ tí mo dákẹ́ pẹ̀lú gbogbo wa pálapàla tẹ̀ ń wo iléeṣẹ́ yìí ẹ ṣọ́ra yín gidi gan o because ìgbà tí kọ̀ọ̀kan yín fẹ́ sáìn bí ìgbẹ́ fẹ́ wá ṣiṣẹ́ lọ́dọ̀ mi ẹ sọ fún mi pé ìjà lẹ fẹ́ wá jà àbẹ fẹ́ wá da iléeṣẹ́ yìí o ìlọsíwájú lẹ lẹ́ẹ̀ma wá fún iléeṣẹ́ yìí o kí ni ṣé mo ń parọ́ mọ́ yín ni. kí ló ṣẹlẹ̀. mo tún ní kọ́ ni sà. òdìkọ́ ṣé torí pé mo fún ẹ láyè lẹ́ẹ̀kan láti lọ. Ah, ọ̀gá ẹ wò ó kò rí bẹ́ẹ̀ sàn àwọn kọ́sọ́mà tó fẹ́ bá wa ra nǹkan. ọ̀gá ẹnu sàn. ẹ má bínú nǹkan. kí ni mo sọ fún ẹ kó ṣe mí tó ń bẹ̀rẹ̀ ṣíṣe ológe kí ni problem yín nǹkan tí mò ń bá yín sọ ní kẹ́jẹ́ kó wà létí bí bẹ́ẹ̀ kọ́ okùn tó fà yín wọlé ló máa fà yín padà síta ah, ẹni bá fẹ́ ni mí lára bàbá. Antibolaji Antibolaji ah bọ̀dá fún ṣọ́ ẹ I ìjókòó do Antibolaji Antibolaji ẹ̀wẹ̀ mi ò lóúnjẹ o mi ò lóúnjẹ rárá Antibolaji èwo ló fún un sí náà. ẹni bá fẹ́ ni ní. ṣé ìkókó mò ń pè sọ ìṣiṣẹ́ mi èdè ìṣòro mo bẹ̀rẹ̀ má sọ ọ́ torí pé inú níbí ni kò mọ̀ tá a wá torí pé inú níbí ni kò mọ̀ tá a wá ṣe jẹ́jẹ́ o jọ̀wọ́ máa yà lé mi èmi mò ń ṣe jẹ́jẹ́ o jìnnà sílé mi ikú tó ń pojú fa ní òwe màmá ló ń pa fún ni ikú tó ń pojú fa ní òwe màmá ló ń pa fún ni ẹfúnra ọfẹ ìmọ̀sí lágbárí. How come? ẹfúnra ẹfúnra ó ní ìtumọ̀ ṣe ṣe time tó kéré islam dání títà ní fífi ìṣòro lọ wákàtí kan. ẹ gbà mí ọ́fíìsì ọ̀dọ́ wa nìyẹn yọ ẹ̀gbọ́n ó ṣe é gan-an wọn ni ọmọ mi wá ṣiṣẹ́ burúkú rẹ̀ lọ́wọ́. kò yé mi rárá Bọ́lájí ti kú àbí kí ni wọ́n rí sí i because ó pẹ̀jẹ̀ lẹ́nu àti mú ni o I just get it. ṣé ọkàn ni mò ń bá sọ̀rọ̀ ni kí ni reason tó ṣe dá mi lóhùn. bóyá torí pé nǹkan tó ń sọ ò rí lè kàn mí reason nìyẹn ń ṣe dá ẹ lóhùn yes because ọ̀rọ̀ tí ò délé ọba ni gbogbo nǹkan tó ń sọ yẹn kò kàn tún bá débi tó máa kàn balẹ̀ ẹni tó kú ó ti kú mẹ́rin àwa tó kù ní ká dira mọ́ ṣinṣin yes. o ní human feelings rárá. wọ́n ẹgbẹ́ nǹkan tó jọ ní sọ ni but èmi mọ nǹkan tí mi ń sọ ṣá let me tell you something àtijọ́ ti dáàdi mi ti kú understand kó tí ń jọ mí lójú lórí kọ́sí mo sẹ́ńtì mi kù ó rántí pé mo sọ pé tó padà rí fún mi. ìbálẹ̀ ó fúnra ikú pa lọ́tún ló sì yé kó má máa yálé wa ojú o ṣóhun dẹ̀ lálákàn fi sọrí. Can I have my daughter's report? Yes. Yes. Ehm, dọ́tọ̀ mo tún fẹ́ bí yín nínú ǹjẹ́ ṣé ilé iṣẹ́ ọmọdé yìí ṣé wọ́n ti wà àwé àwé pé wọn nínú ọmọ ló ṣe pupa lórí gbogbo ọ̀la. yes chief uh, as a matter of fact ọ̀gá wọn ti involve lọ́pàá àwọn ọlọ́pàá ti ṣe ìṣòro lọ́pàá láti mọ ohun tó wà ní ìdìbò well they may trust the police institution 100%. anyway don't worry They machine. They èmi mo ti má ṣe lọ́wọ́ irú nǹkan ńlá báyìí the lè ṣẹlẹ̀ kí ni wàá fojú àkókò don't worry ẹ fún mi ní chief eh, tí o bá any ẹni ìlú fẹ́ kí n ẹ fún mi ní rìpọ́tù sí i. sọ pé òun wá gbé mi lẹ́yìn mi. yẹ́ẹ̀ mo sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ but fine nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo wá ṣe nǹkan kan ní àdúgbò yìí bí so tí ṣe tán tí mo lè rí pé ó yà mí mo kàn decide láti máa bọ̀ ní straight. ṣé kò tí wọ́n wá ìlú Dubai ṣé ìwọ̀n ló lórí náà. kí ló dé kí lẹ́gùn mi ṣe tí ò fàárọ̀ jù of course my dúró náà anything for my daddy. Uh, but I need to use myself. gbé Abọ́lájí ọmọ mi lérò ṣé bí kò ṣe ń pààyàn náà rè pa mí lọ́mọ wa sì máa gbélé ayé báyìí wa náà ń ṣayé ìrọ́ tó jìnnà sóòótọ́. bébí ṣe máa ń jayé torí èèyàn tó bá yé lè tí ó jẹ kí ọkọ má tó mú ọ̀tá ìṣe ló máa ń mú ọ̀rẹ́ tó bá yé lè tí ó jẹ. ẹ ẹ understand ẹ èmi kàn rò pé owó bẹ́ẹ̀ ó yẹ kí ọ̀fìn kì í kan mọ́lẹ̀ tó tọ́jú iwájú. bí ẹ pé wọn gba. bí ìmọ̀ wà dáàsì máa ronú jẹun ni òun orí owó lè máa fún ọ èyí lè fi ra mọ́tò ilé ìdí ọ̀dẹ máa fi ra mọ́tò pàápàá òun lè fi mọ tíì aláàjù tẹ̀sán kọ̀ọ̀kan fún ẹ torí ọlọ́run fúnra ẹ tó dá ìwé yìí ti wà báyìí tó dá ayé tí mo bá wá rí ayé náà ti lè jẹ òun pé inú ọlọ́run fúnra ẹ mi dùn yẹ kí n máa jẹ ayé yẹn ẹni ah! tí mo bá fẹ́ sọ fún mi bá jẹ ayé yìí kí ló wá bá rè kí ló ń tẹ̀lé mi tó tàbí mo lọ ayé lẹ̀ tí mi jẹ tí wọ́n tó jẹ́ tó bá jẹ bíbí bá jẹ ikú ayé ikú ayé. Mm. ìyẹn bí nìyẹn. Ah. ikú ayé o ọ̀tọ̀ bá gba tèmi kò gbà sí. ìtọ́ ń bọ̀ mí ọ̀ ọ̀ ẹ lọ ti dé ẹni tí tó wá kó tó wá sọ fún wọn mo máa ń bí sí ẹni tí tó dé bẹ́ẹ̀ni àpá ayé pa ẹ́. àǹtí bá àǹtí irú òun kò lẹ́wà sùn sí ẹ̀ka yìí. Ah! ẹ wò èèyàn ti kú sí ìgbà Aṣọ ẹ̀rù bà mí, àyà mi ń já. Kí ló ń já ẹ láyà? Àwáyé má kó kàn sí náà. Ẹni tásìkò ẹ bá ti tó tó bá dé bus stop yẹn. Of course o máa Yes. I'm scared the way you talk. So tó bá jẹ́ mi náà ni mo kú, mo ti kú nìyẹn àbí fún ṣọ́. Ṣé ọkọ tó máa sọ nìyẹn? Darling, see, you don't have to be scared, but there's something you need to understand better. what is that. see àwáyé kú kankan sí ti ń ṣe sọtẹ́lẹ̀ you understand olúgbọ́n kú o àrẹ̀sà kú ọ̀rọ̀gùn lè là kú ṣé o understand nǹkan tí mi ń sọ ni so yẹn tásìkò ẹ bá ti tó máa lọ nínú àwọn but in your own case fọkùnrin balẹ̀ àsìkò tiẹ̀ ò tí ì tó because o jẹ̀gbì èèyàn tó bá jẹ̀gbì ló máa ń kú gbì especially èèyàn kan tó tó bá ṣe nǹkan gbàùgbàù gbàùgbà nírú wọn máa ń kú mo ti rí rí bí ẹ̀mẹrin. àwa náà sọ bẹ́ẹ̀ a ò sọ wípé o mọ̀ nípa ikú ẹ̀ sórí nǹkan tá a fẹ́ mọ̀ ní pàtó ni pé kí ló lọ ṣe ní tọ́ílẹ̀tì lásìkò yẹn. tí mo lọ ṣe ní restroom ó lọ́tọ̀ ni. nígbà tí ó dé toilet tó dẹ̀ rí òkú olóògbé gẹ́gẹ́ bó ṣe sọ ṣé ó farabalẹ̀ tọ́ílẹ̀tì tán ni kó tó pariwo síta àbí báwo gan ló ṣe jẹ́. irú ìbéèrè wo ni ọ̀gá ọlọ́pàá gbà tí mo ríyàn nínú àgbàrá ẹ̀jẹ̀ ẹ ṣé ìtàn yẹn gan ní sálọ ni. okay uh, let's do this ní ìgbà tó lọ sí tọ́ílẹ̀tì ṣó kófìrí èèyàn kankan rárá fèrè. bẹ́ẹ̀ni. ẹ má mọ mọ lóru ẹ ń fi ọ̀pọ̀lọ́ wé kọ̀ǹkọ̀ ni ẹ jọ kí ni bámitálẹ́ fẹ́ ṣe fún mi tí mo fẹ́ fi máa wá kú ẹ̀. kò sí nǹkan tí ò ṣẹlẹ̀ rí ọmọ ìyá méjì ń para wọn ìwọ kò sọ fún wa kí ni nǹkan tí ó fà á tó fi jẹ́ pé ẹ̀yin méjèèjì every time lẹ máa ń jà kí ló fà á. ta ló sọ fún yín pàǹjà àti wípé ó nọ́mà kí èèyàn méjì ní gbólóhùn àṣẹ ẹjọ́ ṣé ìyẹn wá ló sọ pé èmi mo pa. agbọ̀nsẹ̀ oyin náà ń sẹ́ ojú olókoore kò ló bọ̀ kò ló bọ̀ ẹ fẹ́ jẹ́wọ́ ó máa bẹ́tà kẹ́ ẹ jẹ́wọ́ ọ̀bùn ká lè bá a daṣọ ròyìn ṣe rí èmi ilé sanmi dùnjòyè máa tú iṣu dé ìsàlẹ̀ kókó ẹni tí a jẹ ẹ bá dẹ̀ ṣì mọ́ lórí níbi tó máa bára ẹ amọ̀nsẹ̀ oyinsẹ̀ ìkàmùdùnsẹ̀ àmọ́ ojúlówó rèé tó wù gidi. mo dẹ̀ rí ìmọ̀ ẹ̀ dẹ̀ mo mọ̀ tó mi ò ní fẹ́ kí èmi àti ẹ ṣe pàdé mi ò fẹ́ kó gbé yẹn sọ́kàn pòrò má jò ṣe é bàtà ní tí mò try láti sọ fún mi pé mo fẹ́ fẹ́ ní ṣùgbọ́n kan tí n bá fẹ́ mi ò rẹ́dí àti fìyà jẹ mo rí ẹ lọ́mọdé máa fowó tọ́jú ẹ máa dẹ́rù ìdí tọ́jú àbí ẹ̀rù ń bà ẹ́ láti fẹ́. sà ẹ̀rù ọ̀gá mi sà mo ń kọ fẹ́ ká fi sílẹ̀ bí mo ṣe ṣe ìdùnnú sí mi sà. àgbàjà àfilẹ̀ bẹ́ẹ̀ ẹ kì í sáré sórí tí mò ń bá ẹ sọ yìí débùn kí bọ́lá jẹ ọmọ mi kó tó dolóògbé mo ti sọ fún pé ni mo fẹ́ fẹ́ so kí wọ́n ní káfílẹ̀ bẹ́ẹ̀ jẹ́ àfẹ́ràn wà. no sir kò lè work sir ẹ jẹ́ kí n máa ṣe bí ọmọ bí mo ṣe ṣe pẹ̀lú yín sir. well okay okay mo ti gbọ́ mo ti gbọ́ but mi ò sọ wípé mo ti close chapter yìí mo fún wọn náà ní chance láti lọ rò because opportunity ńlá ló jẹ fún ẹ tó ń bá mi tún rò padà wá bá mi. Okay sir. Okay sir. and ó eh, mi rántí nǹkan kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ. kí ni yẹn sọ. lè sọ relationship wo ló wà láàrin bọ́lájí ọmọ mi àti ọ̀gá yín nígbà tó ọmọ mi wà láyé kó tó di pé ọmọ mi dolóògbé. sáà relationship wọn akọjá sá from biology is one of the best hands tí ọ̀gá mi Sheila. Yes, sir. She be relationship when she rí pẹ̀lú ọ̀gá guy. She bẹ́ẹ̀ know the relationship Bọ́ládé rí pẹ̀lú other staffs. Ah, bẹ́ẹ̀ náà ni sá ó kàn jẹ́ wípé òun àti Jaiye ó kàn lè má ní argument lẹ́kọ̀ọ̀kan. Mm-hmm. Irú argument wo? Constructive argument náà ni mo fi kò náà. Constructive argument. I see. Kéde máa wá wò sá o, bí wọ́n ṣe ní disparity lórí decision wọn tó, ìjà yóò lè ẹ̀fà ronú kú sí Bọ́lájí. Ẹ̀fà. Yóò wà rà. Báwo wà ní ṣé wàá rẹ̀? Ẹ náà wà pẹ̀lú kí ni ìtumọ̀ gbogbo pálapàla tó ń ṣẹlẹ̀ níta yẹn like kí ni ìtumọ̀ gbogbo pálápolo tiwa ti old man yẹn tẹ̀ ń ṣe níta yẹn. kí mean because I get you. mo ní kí ni ìtumọ̀ pálápolo tẹ̀ ń ṣe níta yẹn. ok tó bá yẹ pé correction ló fẹ́ máa fi dáhùn correction máa ń là kó lè yẹ dáadáa mo notice foul play mo dẹ̀ fẹ́ believe ẹ̀ tell me ṣé nǹkan kan ṣẹlẹ̀ láàrin yín ni. o dá mi náà bí ok fine sori advice tí mo máa fún ẹ lélẹ̀ ó máa better kẹ́ stop anything To bá ń ṣẹlẹ̀ láàrin ìwà àti ẹ̀ because ìgbẹ̀yìn ò ní dáa o ó mọ̀ mí náà ó mọ̀ pé mo ò share ẹ pẹ̀lú anybody ó mọ̀ pé mo ò share ẹ pẹ̀lú anybody so ó better kẹ́ stop ẹ because mo ò ní fẹ́ o regret nǹkan tó ń ṣe yẹn so ó better kó stop ẹ. are you threatening me because me understand ìgbà wo ló di iṣẹ́ ẹ kó máa sọ ẹni tí mo máa bá rìn àbí tí mo máa bá sọ̀rọ̀ fún mi mind you ìwọ ni mo máa advise kó take any step tó máa regret later. Hmm, really? Oh, yeah. Farayola, don't you think this your feeding bottle confidence will put you into trouble? Oh my mí dáadáa o ó mọ̀ pé mi ò lè ṣí ẹ pẹ̀lú anybody àfẹnudọ́ bá fẹ́ gbọ́jọ́ kù yes See, o bá mọ̀ mi mo tún tún sọ again kò gbọ́ kó wọnú etí ẹ lọ anybody tó bá fẹ́ gbà ẹ lọ́wọ́ máa gbẹ́jọ́ kù yes trust me mo ò fi ẹ bá anybody ṣeré anybody ò lè gbà ẹ lọ́wọ́ mi ẹni tó bá fẹ́ gbà ẹ lọ́wọ́ mi ẹni yẹn lèmi máa gbà kúrò nù ayé yìí yes ẹni tó bá ní kí n má fẹ́ èmi máa dúró báyìí èmi dẹ̀ máa fẹ́ ẹni yẹn pàbí iná kándù ni. má ṣeré tí àkèrè ṣe lọ́jọ́ kìíní àná tó fi dá lápá. you touch my wife I got my pistol on you. trust me I'm not joking hello mo ṣe ń bẹ sọ̀rọ̀ lọ́wọ́ o tí kì mí gbà tó dé i need a hug mo miss ẹ anyway come on come on. ṣé ọ kì í sọ ṣé ẹwà òkè fún tó wà lórí fún. Thank you. Baby, what's up? The holiday? Anyways, mo ń bọ̀ jókè àtẹ̀sí customers. Mo ti ń bọ̀! bí èmi àbí o wò pé kí ni nǹkan tí mo fẹ́ ṣe ẹni tó bá dẹ̀ ní kí la máa ṣe òun la máa ń ṣe hàn má wọ̀rì má flash ẹ very soon. ó ń dẹ́rù bà mí là ọ́ ṣe bẹ́ẹ̀ ni tí wọ́n náà mọ̀ ní jí àtìgbà tí ọmọ ètò jẹ́kọ̀ọ́ lè dùn lọ́fíìsì wọ́n ti mi bí ọmọ wọn yóò chip ní interest bọ́ mi ò gbà fún wọn. oh really. ìyẹn ló wá mú ajá àti ẹ̀bùn tó fi jọ ń ṣeré papọ̀ àbí. mo understand. má wọ̀rì má wọrí ṣùgbọ́n inú mi dùn pé o mọ̀ mí dáadáa ẹni tó bá sọ pé kí la máa ṣe òun la máa ṣe hàn sórí ẹni tí ṣògo bá tójú ẹ̀yà igi lóko tó bá gbọ́ dídú ara ó máa sá pamọ́ ni. ṣùgbọ́n ṣé lọ. síbo ni ìwọ àti tani. má tẹ̀lé mi o tó bá ti mọ̀ pé o fẹ́ rí ìbínú mi o gbọ́dọ̀ tẹ̀lé mi. ẹ ta ló fẹ́ gbé mi kúrò bíbá yìí. very simple signal ló máa padà lọ́ba àwọn ló máa ní kán gbé ẹ délé ṣé bí wọ́n máa ń gbé màálù sẹ̀sẹ̀ láti Èkó lọ sí Kánò wọ́n gbé wọn náà sẹ̀sẹ̀. káàbọ̀ ẹ̀rù kò ti géètì. ọ̀gá rí o ọdún mẹ́rin ló lọ. ní ìgbà onípàtó ni òrùngán tó wù pé wọ́n ti pa chips nílẹ̀ ọ̀gá ọlọ́pàá àárọ̀ mi àárọ̀ mi tó mọ̀ nígbà tí mo ní kí wọ́n á gba kọ́kọ́rọ́ ọkọ̀ tí mo fẹ́ fi bọ́ọ̀gà fọ mọ́tò wọn gẹ́gẹ́ bí ṣe rí tí mo ti lọ́ọ́ gbìyànjú mo ṣílẹ̀kùn mo wọlé báyìí mo bọ́ ọ̀gá lẹ́yìn ah, mo sọ̀rọ̀ bóyá ọ̀gá ti wà lókè mi. By saying wa okay, o mean é, Ẹ eh, ìtumọ̀ ìgbìyànjú àti sọ ni pé bóyá ẹ̀mọ̀ ọ̀la ni wọ́n sọ ìpè ìgbà orin náà wọ́n ní àwọn ọmọ tí wọ́n lè mú tí kódà ọ̀gá ti sọ̀tún tọ́lẹ̀tì rẹ̀ ìlú ọ̀kan tó wọ́n kọ́ wọ́n sọ ẹ̀jẹ̀ nínú fún wọn pé ọ̀gá ti kú ni. ta ni ẹni tó wà wá last lánàá kó tó lè pé èrò orí sàn yóò rí èrò kankan tó béèrè lọ. ọwọ́ gàwa. ẹ jẹ́ kí n gbà bí ṣàlàyé fún mi ṣe nígbà tó ga jí láàárọ̀ wọ́n ti ẹ̀ tètè jí wọ́n sì tètè jẹ oúnjẹ mú kọ́kọ́ béèrè ó ti ẹ̀yà lẹ́rìí kọ́gà fẹ́ jẹun ẹ̀mọ̀ láti jọ ọ̀gá òfin bẹ́ẹ̀ jẹun lórí ọmọ wọn tó kú wọn ronú ọ̀gá jẹun tán wọn níwájú ọlọ́run àtẹ̀yàn bọ́ọ̀ jẹ tán ẹ̀mọ̀ oúnjẹ mọ̀ bá sọ̀rọ̀ èmi gbé fún bọ̀dá àdìsá. bọ̀dá àdìsá. bọ̀dá tó ń gbóǹta àwọn ènìyàn kódà mo kò lè jẹun èmi náà kọ́kọ́ bùtù mi náà mo jẹ́ èmi ni mo jẹ́ tán sí ọ̀gá bá di bọ́sọ̀ ọ̀gá bá ní èmi èmi o àwọn àwọn o àwọn fẹ́ jáde o ọ̀gá jáde lè lọ́wọ́ fẹ́ jáde ọwọ́ sọ̀rọ̀ jáde aago mẹ́sàn-án pàtàkì bọ́ọ̀gá ti dé aago mẹ́sàn-án èmi mo ṣí fún wọn wọn wà wọlé mo lè lọ bọ́ọ̀gá ní mọ́tò ọ̀gá nìkan nìkan ló wà nínú mọ́tò wọn nìkan náà wọ́n wọlé wọ́n ti gbé wọ́n sì wọn ló dàrọ ọ̀kọ̀ọ̀kan láàjì òkun ni o ti padà sí ẹ̀dùn kejì ẹ̀dùn kò tiẹ̀ wọlé báyà wò bí èsì kọjá àwọn ọ̀gá. Um, wey uh, the way ti ìṣòro ìgbìyànjú èyí tó bí bí describe rẹ fún ẹni ṣé ìgbà tó jáde sí ẹnu géètì ẹ kò kúrò bẹ́ẹ̀ bóyá lọ sílé kejì àbí kẹta nídìí order straight pé ó fẹ́ lọ rojọ́ díẹ̀ níbẹ̀ kí lóṣèjẹ́ lè bàgbé. kí mo fẹ́ rojọ́ sí ọ̀gá lẹ́yìn kan tó ní àtàrà lẹ́kì ní àtàrà lẹ́kì náà ń sọ èmi àti bọ̀dá àdìsá nìkan ni a wa sọ̀rọ̀ lóògùn ní òògùn sí padà àfìgbà tí fóònù ṣe tòlóló tòlóló àfìgbà tí òòlù ẹ̀ ló bá di bílíbodè ọ̀pọ̀lọpàá bílíbodè bó bá ń bá yàn sọ̀rọ̀ fún rẹ̀ mọ́ ń jákèrè kí èsì mọ́ lè sọ ọ̀gá nǹkan ọ̀gá tẹ̀lé orí rárá ah, ẹnìkan kò wọ́ọ̀kà wá nígbà tí pèsè gan tí mo bọ́ọ̀ta èyí mo tó tẹnu géètì ni mo kò lè sí géètì èmi jẹ́ lòdù wa ni mo lójú lẹ́yìn kí ni bí ní sọ ọ̀rọ̀ àwòrán tó tó lò mo ní mi lò ó ní tí mo bá lò máa yàgbẹ́ látàárọ̀ títí da èmi ò ti fẹ́ yàgbẹ́ kí wọ́n bá ní pé gbogbo ẹ̀ náà. sọ nǹkan tó sọ ni pé anybody wá ọ̀gá wa ni is that not it. bẹ́ẹ̀ ni ẹ pinnu kọ́tẹ̀ wá yóò dá èmi máa ń ṣe jẹ́jẹ́ òde ò jìnnà sílé mi ikú tó pojú bọ̀ ẹni òwe màmá ló kú ní. What's up with him? I'm not fine. I thought as much because left of ìsọ̀rọ̀ lórí fóònù yẹn ó rí bákanbákan you are not sounding good. You sure? Hmm? Chief Olagunju was killed overnight. Again? kí n fún ṣọ. how come kí ló pa wọ́n sí bí mo sì jọ rí yín pọ̀ lánàá. breaking news tẹ́mi náà gbọ́ láàárọ̀ ẹni yẹn. ah mo máa ṣe ẹni rí lọ́bọ̀t o ní láti stress ààrẹ i understand ó ti débi tó ti máa bọ́lẹ̀ nìyẹn ó dẹ̀ ti bọ́lẹ̀. come again. yes. do you know anything about it. Hmm. anything about what? Come on o change jẹ́ kí n gbé jáde kò lè gbé kúrò lára ok. why ṣé ikú chieftain sọ̀rọ̀ nípa ìṣọ́kùnrin tó yẹn ni. why why tó ń ṣe báyìí now you don't get it o feel bí mo ṣe ń feel kí ló dé tó jẹ́ pé gbogbo àwọn èèyàn tó súnmọ́ mi ló kàn kúkú tó wà mysterious without knowing anybody tó ń pa wọ́n ṣé mo mọ̀ bóyá mi ni next target wọn ni ẹ̀rù ń bà mí. I don't want you to think that way yes because ó bá pẹ́ àwọn tí wọ́n súnmọ́ ẹ̀ ni àwọn tó ń ṣiṣẹ́ àìdá yìí ń pa ni so kí ló ń dúró de sọ fún mi tí wọ́n ṣe ti pa èmi àbẹ̀mí mo kúlẹ̀ fún rẹ̀ mo fẹ́ kó ronú báyẹn mo fẹ́ kó mọ̀ pé ó lè jẹ́ kó ní ìkọ̀kọ̀ tó pa àwọn àti àwọn tí àwọn ẹni tó ń ṣiṣẹ́ àìdá yẹn ń pa ni wọ́n ṣe ń pa wọ́n understand mo kọ̀ kúrò nínú ikú oníkú o understand kálukú náà ló máa bùkún tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ seriously mo ní láti ní láti ṣèwádìí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí but come to think of it kíní yìí ti ń pọ̀ jù I think I need to do something about this I need to help you out ǹjẹ́ mo kẹ́ mo náà bàbá ń gbẹ́jọ́ ṣá yes I I have strong people tí mo lè lọ bá tọrọ báyìí báyìí bọ́rọ̀ ṣe ń lọ yìí tó jẹ́ pé wọ́n máa bá mi yẹ̀ wò báyìí ní tìpìlẹ̀ sùn báyìí wọ́n á pín eré wọ́n á là sọmọ pé bẹ́ẹ̀ pẹ́ ò ṣe jẹ́ lóde ìdìbò wọ́n á pín wọ́n á là wọ́n á fi hàn mí báyìí bọ́ tí mo bá wà lọ gẹ́tẹ̀ tó ń ṣe irúṣẹ́ yìí tẹ́niyẹn ń fún wọn wàhálà tí ò wá jẹ́ kí mi máa rí ìdùnnú látara tiẹ̀ dalẹ̀ ẹ̀wọ̀n tí ẹniyẹn máa ṣe tí wọ́n bá bá ń lé wọn á kó ewúrẹ́ lé wọn wọn á kágbó tàwọn fátọ́ bá bẹ́ẹ̀ tó ń yàgbẹ́ wọn á làbẹ̀ yes na because problem tó ń fọ yìí you know òní yìí inú ẹ máa dùn òní yìí inú ẹ ò ní dùn ọjọ́ wo la fẹ́ yes this story is very interesting story ẹ dùn uh, in fact uh, ó ṣe but there are some cogent points tí ó yọ kúrò bí tó fẹ́ kárí nìkan láàrin àwọn èyí tí ò fẹ́ kárí àárẹ̀ ni kò jẹ́ kí kí story complete uh, so doesn't have a good ending ó dẹ̀ níbi tí bá wò nípa nǹkan tí mo mọ̀ náà ni mo ti sọ fún yín yẹn náà. ìwádìí jẹ́ ká mọ̀ pé the last man you killed yesterday was your lover Funṣọ́. ó dàbí ẹni wípé ẹ ti fẹ́ máa dá lórí pọ̀ mọ́ ṣàpá báyìí kí ni mo fẹ́ pa Funṣọ́ fún mi ò lè pa Funṣọ́ náà. ìdí ẹ̀ pọ̀ torí pé òun ló mọ àṣírí ẹ̀ and you have to cover your track. nǹkan tèmi fẹ́ mọ̀ ní pàtó ni pé kí ni reason tí arẹwà bíi tí ẹ ṣe máa decide láti di serial killer. I still don't understand what you're trying to say. ọ̀rọ̀ mi máa tó yẹ kó fún mi ṣẹ́jú kan. Um, do you know this boy? Do you know this boy? How are you? Uh, fine. mo fẹ́ kó ṣàlàyé bí o ṣe máa ń tí àti báwo ló ṣe mọ̀ wọ́n ní pàtó. máa ti fàráyé láti gbé fàráyé ni orúkọ tí mo mú nínú ìjọ kan. yes ma. To ba ṣe tán kó wá rí mi nínú ilé mo fẹ́ rí ẹ ṣùgbọ́n. okay. all right. do you like me at all. yes i like aunty fraye torí pé ẹ̀yin náà like me. oh good mo rí ẹ lọ́mọ gidi tó dẹ̀ máa ń gbọ́rọ̀ tó yẹ mo ṣe decide láti máa tọ́jú ẹ̀ dẹ̀ má wọrí màmá fún ẹ lóúnjẹ ṣùgbọ́n. pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ láàrin mi pẹ̀lú ẹ lẹ́yìn o ti bá mi múlẹ̀ nìyẹn ọjọ́ tó bá dẹ̀bi tírè mi ló máa kú tàbí kó ya wèrè. Ah, àǹtí ẹ má jẹ́ kí n kú. o fẹ́ kú hmm. ṣé o mọ àwọn tó èmi gangan lájẹ ọjọ́kọjọ́ tó bá kọ̀ láti jẹ iṣẹ́ tí mo bá rìn o máa kú straight ni. ti wá ọmọkùn mi báyìí. Or you still feel you need to explain further? Mo ah! ní ká mọ ọ̀rọ̀ tí ọkùnrin yẹn máa rà dúró fún wa. Àbí kò ṣáà kú sílù kí irú ọmọ kékeré yẹn máa pa ọ́ àbí kó máa sọ nǹkan tí ò pa wọ́n pọ̀. Mo fẹ́ mọ ìdí ẹ̀ tó ṣe pa àwọn alẹ́ tó rán níṣẹ́ ṣé kò ń ara ẹ̀ ni àbí ẹnìkan náà instruct ẹ̀ kó máa pa wọ́n. nǹkan tó kàn ń bá fún mi ṣé kò ṣe pé bóyá lóde mi ní àwọn tí lákùnrin máa lọ́wọ́ because I can't just create I don't know one thing ìyàwó ìlú kò kò kò ti pa ló ṣe ṣe sáwọn kó máa tọjọ ṣiṣẹ́ papọ̀ àbí fún ara ẹ kò fún pé let me just be careful for am. ọ̀rọ̀ tó wà lórí ẹ̀ títí pé you're so right um, kò sí bí òkòtò ṣe lè dúró ìrìn tó ní ibi tó bá ti ń dúró it's either kó dé àbí kó ṣí we just have to wait. bàbá mo ń bẹ̀bẹ̀ o máa ṣọ́ ìṣiṣẹ́ mi ìdùnmàrè mo bẹ̀bẹ̀ o máa ṣọ́. gẹ́gẹ́ bí mo ṣe sọ fún ẹ lẹ́ẹ̀kan ká tó bẹ̀rẹ̀ lọ́rọ̀ sọ fún ẹ pé kò gbà pé àwa mẹ́tẹ̀ẹ̀ta yìí ta lè ràn ẹ́ lọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí kó má bàa lágbára ju ibi tó lérò lọ. lẹ́yìn ìgbà tá a ti mọ̀ pé àwọn ìṣẹ̀lẹ̀ yẹn ò ṣẹ̀yẹ ta ló ṣiṣẹ́ fún. mi ò ṣiṣẹ́ fún anybody èmi ni mo rọra mi. ó túmọ̀ sí pé àwọn tí ò bá yẹn wọ̀ nípa wọn fún mi. 把我的先放了。 bá mi talẹ̀ tó bá ń gba ọmọ gbogbo èèyàn ní báyìí wọ́n ṣe bíi ti ríchì torí gbogbo yín náà mọ̀ pé má dà mí ni. <laughs> ìwọ náà gbọ́ ọkàn tó sọ. lápá òsì fẹ́yàn kan náà. gba ti ẹni ní owó méjì jẹ́ kémi náà bá tèmi kí ló wá wà ń ọ̀gá wá mi bàtà ní ẹsẹ̀. imú mà ní ká o àti pé kí ni chief ṣe fún ẹ láti jẹ̀bi ikú lọ́wọ́ ẹ̀. chief ń ìwádìí ikú tó pọ̀ mọ́ wọn ni mo dẹ̀ rí pé chief lómi láti mú ẹni tó ṣe ikú pa ọmọ wọn torí náà ni mo ṣe wò pé ẹni tó bá yára lògùn gbé kí wọ́n tó tú iṣu dé ìsàlẹ̀ ìkòkò. Oh, okay okay abata báwo ló ṣe wọlé bá chief tí security chief dẹ̀ bá.

execute chief. bẹ́ẹ̀ ni sẹ́ àwọn ni wọ́n ràn wọ́n. Farayọlá àwọn wo ló ń ṣiṣẹ́ fún iromi tó ń jó lórí omi ó nílò ẹ̀ ṣáà ní láti wà nísàlẹ̀ odò ah, bẹ́ẹ̀ ni ṣe báwọn ọmọ aláìdá tí wọ́n mú ẹ ní ṣàìdá délé ẹ̀ ń pé èmi náà ni mo rán mi anybody rán mi níṣẹ́ kankan èmi ni mo ń jẹ́ ṣe ara mi. oṣù oṣù òkùnkùn ṣùbàyè yìí. ẹ̀já bá wọn sọ ẹ̀já bá wọn sọ. ẹni tó bèrè àlè fẹ́dẹ̀ ìlú ọ̀dọ̀ àbúrò bàbá mi tí mo gbé dàgbà nígbà tí àwọn òbí mi kú àwọn ni wọ́n yí èrò inú mi padà nígbà tí mo rí wípé kò síbẹ̀ ṣe lè mọ́ṣẹ́ tó láyé ẹ̀rọ àkọ́kọ́ ṣe lójú wọn àwọn ọ̀dẹ̀ tún ni wọ́n ra àwọn òwe kan fún mi tí fílọ́sọ́pà kan kọ nínú ìwé yẹn ni mo ti lè kà wípé èmi gbọ́dọ̀ gbà kí ẹgbẹ́ asmac tàbí kí wọ́n fi ọ̀bọ lọ nínú ìwé kan náà ni mo ti kà wípé ìgbìyànjú láti lókè láyé ìjàgbéjáde sàn. tí wo ò bá gùn ọ lẹ́sẹ̀ àwọn rẹ́dí láti gùn ẹ lẹ́sẹ̀ nígbà tí mo dẹ̀ nítí pé bọ́lájí fẹ́ pa mí sáyé ni mo ṣe decide láti tètè pa sọ̀rọ̀. ṣé inú òwe kan yìí náà lè ti ka ohun kan tó sọ. bẹ́ẹ̀ ni kí ni orúkọ ìwé yẹn lọ. untold philosophy of love. ok kí ni ẹ̀ṣẹ̀ Bàbálájí tó fi dé mi Chibu ló gbara wọn nígbà tí mo notice pé Chibu ṣe ń investigation lórí ikú tó pa ọmọ wọn ó ní mo ṣe wò pé tí mi bá tètè bá chief ó láìpẹ́ bí chief pa even di ọ̀tá alágbàtà mi ò bí wọn. àbí di ọ̀tá ara wọn gangan. ìwé kíkà ṣe wà tí wọ́n máa ń mú ìtẹ̀síwájú wá pẹ̀lú ìdàgbàsókè bẹ́ẹ̀ ni ìwé kíkà náà lè kọ́ni bí a ṣe ń dìde bí a ṣe ń gbé sùnmọ̀mí àti bí a ṣe ń di olùkópa ní ẹ̀dá. Hmm. díẹ̀ lọ́wọ́ ọmọ gbogbo púpọ̀ lọ́wọ́ òbí ẹ̀ ní ọ. Arayọ̀lá. Àwọn mi kàwé lánàá, ìwọ kàwé dára. Ìwé lórí ìrònú àbájáde tó ń yìí. Òun jẹ́ kó fi lè sì kiri. Gẹ́gẹ́ bó ṣe sọ lẹ́kọ̀ọ́, òun ló self òun fi lè insecure. Ṣé wàá rí báyìí pé gbogbo kan láì dáa? tó gbé mọ́nú ẹ̀dá ènìyàn tí wọ́n fi ń pè ní aláìdá aláìdá yẹn. Toriola and to the rest of the world òfin ní láti rìn ní ojú òpó tí a là sílẹ̀ fún òfin. ẹ̀jẹ̀ bá wọn sọ ẹ̀jẹ̀ bá wọn sọ. wajawa inú yóò mọ bẹ́lẹ̀ ràn wọ́n. wọ́n sọra wọn di gítà fẹ̀yìntì ṣùgbọ́n tí ò gbé ní dúró. àgbàrá òjò ni wọ́n hàn wọ́n ò pé wọn ò nílé o. wọ́n fẹ́ lójú wọn tún fata sẹ́nu. màdúró ti yẹ wọn sì tún máa ṣe é. wọ́n máa pè é lọ́mọ ara ẹni ṣe é torútorú pé wá fi kèrègbè rán ẹ níṣẹ́ àárẹ̀ máa bọ̀ ìwà bàjẹ́ káwọ́ wọn àwọn gangan láìdá tó